فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة وهو المسلوم في جميع ما أمر الله به سبحانه وتعالى وما نهى عنه عباد الله اعلموا أن الله سبحانه وتعالى قد نهاكم عن اتباع خطوات الشيطان وبين لكم أن الشيطان عدو لكم وأخبركم بأن تعبدوه عدوا بأن تتخذوه عدوا ورد ذلك في آيات كثيرة في القرآن وقد بينا أكبر خطوات الشيطان التي نهينا عن اتباعها في هذه الآية وذلك في الخطبة السابقة واعلموا عباد الله أن الناس يشركون بالله سبحانه وتعالى وشركهم بالله سبحانه وتعالى يقع في ثلاثة أمور يشركون بالله سبحانه وتعالى في ربوبيته سبحانه وتعالى وذلك في أفعاله فيما تفرد به الله سبحانه وتعالى من الأفعال مثل الخلق والرزق والملك والتدبير وغير ذلك مما يتفرد الله سبحانه وتعالى به من الأفعال وصرف ذلك إلى غير الله سبحانه وتعالى يعتبر شركا لله سبحانه وتعالى في ربوبيته وقد أخبر الله سبحانه وتعالى أنه هو الخالق قال الله تعالى ألا له الخلق والأمر وأخبر بأن الملك بيده قال تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو الذي يدبر الأمر من السماوات إلى الأرض والله سبحانه وتعالى هو الحي المحيي وهو يميت ولا يقدر على الضر على الضر والنفع إلا الله سبحانه إلا الله سبحانه وتعالى كل هذه الأشياء من الأفعال لا بد لنا أن نفرد الله سبحانه وتعالى بها وذلك لأننا إذا اعتقدنا أو رأينا أن لشخص تصرفا في حياتنا أو يستطيع شخص أن يضرنا أو ينفعنا أو يمرضنا أو يعني أو يشفينا كل هذا يتعارض مع توحيد الله سبحانه وتعالى في ربوبيتهم والكفار الذين أرسل الله سبحانه وتعالى نبينا محمد صلى الله عليه محمد صلى الله عليه وسلم إليهم آمنوا بالله سبحانه وتعالى في ربوبيتهم ولذلك قال الله تعالى ولئن سألتهم من خلق السماوات والأرض لا يقولن الله ومما, ومما يؤتم عليه في مجتمعنا أن الناس يشركون بالله سبحانه وتعالى حتى في ربوبيتهم وهؤلاء الكفار لا يشركون بالله سبحانه وتعالى إلا في الرخاء أما في أما إلا في السراء أما إذا كانوا في السراء وهم لا يدعون إلى الله إلا الله سبحانه وتعالى أما في آه، زماننا اليوم فالناس يشركون بالله سبحانه وتعالى سواء كانوا في السراء أو في الضراء وهذا يعني من الأمور التي يجب علينا أن نتنبه إليها لأن الله سبحانه وتعالى لا يغفر أن يشرك به لا في في ربوبيته ولا في ألوهيته ولا في أسمائه وصفاته أدعو الله سبحانه وتعالى أتوكاتي كما النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كما باوا تابع النبي àti gbogbo àwọn tó wá wà lórí ìlànà nabi sallallahu alaihi wasallam tí tí ó fi dijọ́ gbé alkiyama ẹ̀yẹrú jẹ́ allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún wa ní gbogbo ọgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ allah subhanahu wa ta'ala èyí tí ń ṣe alkur'an òun náà ló lórí gbogbo ọ̀rọ̀ bákan náà gbogbo ìlànà tí yóò bá tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam òun náà ni olórí gbogbo ìlànà òun náà ìlànà tó lórí jù tí máa tẹ̀lé sínú rọ́kàn yóò balẹ̀

tó láti ní fún àfáà gẹ́gẹ́ bó ti jẹ́ ọ̀ràn èèyàn fẹ́ni tó jẹ́ ọmọ kéwú náà kò sẹ́ni kankan tó yọ ọ́ lẹ̀ kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kò yọ olówó lẹ̀ kò yọ tálíkà lẹ̀ gbogbo apátápátá la bẹ̀rù ọlọ́run ọba àlekíọ́lá káwá mọ̀ pé ìpáyà ọlọ́run ọba àlekíọ́lá tá ń tọ̀ yìí òun náà ni àkórí tọ́lọ̀ ọba àlekíọ́lá ti torí ẹ̀ pawá látẹ gbogbo àwọn tó ń pawá látẹ pé ká ṣe nínú alukur'an òun náà ni àkórí tọ́lọ̀ ọba àlekíọ́lá ti torí ẹ̀kọ́ gbogbo àwọn tó dá jìnà sí tó ní àmọ̀dé bẹ́ẹ̀ òun náà ni torí ẹ̀kọ́ fún wa ẹ̀rù tí Allah subhanahu wa ta'ala azọ fúnra wa níbi kútùbà tó kọjá nípa ayà tọ́lọ́wọ́ bá alékiọ́ láti fi àwa mùmínì òdodo ọlọ́wọ́ bá alékiọ́ lá ní olúkúlú omi sílmi káàfà ọlọ́wọ́ bá alékiọ́ lá ní káwọnú islam káwọnú islam yányá káwọnú islam tapá títa ká má gbérí títa ká gbára wọlé ká má nàṣẹ̀ kan títa ká nàṣẹ̀ kejì wọlé káwọnú islam yányá ọlọ́wọ́ bá alékiọ́ lá ní wà láti tẹ́bí wá tẹ̀lé ìlànà èṣù ẹ tẹ̀lé ìgbésẹ̀ ṣaitan kí ni èyí jẹ́ kéèyàn orínú ìsìláàmù wọ̀nyányá òun náà ni ìlànà ṣẹ̀tọ́n òun náà ni ìgbésẹ̀ tí ṣẹ̀tánì là kalẹ̀ bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé kò ní kpatakpata fún yàn láti wọnú ìsìláàmù pátápátá irú ẹni bẹ́ẹ̀ òun náà lẹ́ẹ̀mọ́ ní jọ́mọ lélẹ́yìn náà bàjẹ́ eléyìn ino burú eléyìn náà ṣe nǹkan kan ẹ̀yìn tẹ́bí bá ṣe bá awon wọ́n ṣe ní gbogbo àwọn wa ni ọlọ́ọ̀bá àdíkẹ́ láwájú kó yíwa pé ṣètáni taríhun ṣètáni báyàn sọ̀rẹ́ kèé bá mú tí ṣètáni bá fi lè báyàn sọ̀rẹ́ ó ti bá ti ẹ̀gẹ́ ni ẹni tí ṣètáni bá ti ń bá sọ̀rẹ́ ajẹ́kó ti gba imani lọ́wẹ́ ajẹ́kó ti gba ìsìláàmù lọ́wẹ́ ajẹ́kó ti ṣúọ̀ fún ṣètáni pé irú ni yìí ó ti di ẹni tí ó wọ̀ná tó bá dijọ́ ògbéjà kìyàmà irú ẹni báwọn àmẹ́ni tó bá jẹ́ mú mi ní òdodo ní máa nà kàkó pàdé ọlọ́run bá àdíkẹ́ látọ́ bá díjọ́ gbìdàlì kìyàmà ṣètánì ò ní múrù rẹ̀ lọ́rẹ́ o yóò mọ̀ wá gbogbo ọ̀nà tí ó fi ṣe kíni tí ó fi sọ ọ́nù kó lójú ọ̀nà ọlọ́run bá àdíkẹ́ lárí ọlọ́run bá àdíkẹ́ láwá sọ fún wa pé ọ̀tá wa ní ṣètánì ó sọ fún wa nú àyà míì ó ní pàtẹ́kìdó àdùwà ó ní ẹ̀yìn ẹ̀mú lọ́ta kìí sọ̀dá jẹ́ ma sàánú rẹ̀ kìí sọ̀dá àwọn ìgbésẹ̀ ṣaitan tọ́lọ̀ ọba àdíkẹ́lá ní ká má tẹ̀lé èyí tó lágbára jù nínú àwọn ìgbésẹ̀ ṣẹ̀tọ́n òun náà ni àṣírkù billah òun náà ni ìpa nǹkan nípa pọ̀mọ́lọ́wọ́ bà lè kíọlá àti sàlàyé fún ara wọn síwájú wípé àṣírkù billah èyí tá ń pè ní ẹbọ yìí ìtumọ̀ rẹ̀ dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ láwùjọ tá a wà yìí ó wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ṣẹbọ sọ́lọ́wọ́ bá àlekọ́lá lọ́nà tí wọ́n sì máa rò pé táwọn ń ṣe ìta tó bójú mu ni àwọn tí ń pe ṣéhù àwọn tí wọ́n ń pe wòlíì àwọn tí wọ́n ń tọrọ nǹkan níbi àwọn ààyè eríṣiríṣi níbi sàárè gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n máa kára wọn fún pàwọn pa nǹkan mìí papọ̀ mọ́lọ́wọ́ bá àlekọ́lá àwọn tó jẹ́ pé tọ́lọ́wọ́ bá àlekọ́lá bá pa wọ́n láti ẹkún ó ṣe nǹkan tíṣe wọn bá ní o gbọ́dọ̀ ṣe wọ́n sì pa àṣẹ ọlọ́run tì wọ́n sì tẹ̀lé tíṣe wọn bá sọ irú àwọn eléyìí náà wọ́n láwọn òṣèwọ̀sọ́lọ́wọ́ bá àlekọ́lá nígbà àwọn táwọn òsì gbé òkú òkúta kalẹ̀ káwọn ọmọ tọ́kọ sí nígbà táwọn òsì gbẹ́ eré káwọn ọmọ fèrí balẹ̀ fún eléyìí nìkan òun náà ni wọ́n da ojú àwọn èèyàn kan láwùjọ tá wà yìí òun náà ni wọ́n pè lẹ́bọ ẹni tó bá gbé kókò ní tó pé sásùn tó wà lórí gbé sí oríta mẹ́ta irú eléyìí òun náà ni wọ́n kà fún ẹlẹ́bọ bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí àti láwọn tí wọ́n tún ṣe náà inú àwọn tí wọ́n pera wọn láàfáà tí wọ́n gbé ẹbọ tí wọ́n gbé lọ sí oríta mẹ́ta tí wọ́n gbé pèsè lọ eléyìí ni wọ́n fi dá nǹkan rúmọ́ àwọn èèyàn lọ́wọ́ láwùjọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ nǹkan tí wọ́n ń pè lẹ́bọ wọn ò mọ̀ gbẹ́sọ̀ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá fẹ́ dámì inú ó sì máa dùn ó sì láwọn ìjọsìn fọlọ́wọ́ bá àdékẹ́ ọlá èyí tó wá lágbára jù inú tí ṣe ìtọ́ni tí máa fi sọ́yàn lójú ọ̀nà ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá èyí tó lágbára jù nínú ìlànà ṣe ìtọ́ni tí máa ń là kalẹ̀ òun náà ní ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá òun náà ní kéyàn ó gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá kéyàn ó gbé e fún ẹ̀dá mi tí yàtọ̀ sọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlá ẹ̀tọ́ tó yẹ pé òun nìkan ló dá ni ẹ̀tọ́ tí kì í báyàn ṣíà níbẹ̀ ẹ̀tọ́ tí kì í báyàn fi ṣeré kí wọ́n wá gbé kó gbé fún ẹ̀dá kan ó fún màláíkà ni ó gbé fálìjànú ni ó gbé fún èèyàn kan ni ó gbé fún wọ̀lí kan ni ó gbé fún gí ni ó gbé fún òkúta ni gbogbo tó bá rí òwú kó gbé fún tí ẹ bá fi lè gbé ẹ̀tọ́ ọlọ́run ọba àlekíọlá fún ẹ̀dá kan èèyàn ti pa nǹkan ní papọ̀ mọ́ kí wọ́n ti máa gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àlejò ọláfẹ́ dámì ọ̀nà mẹ́ta ni ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni àṣírikú fi rububiyyati Allahi subhanahu wa ta'ala òun náà ni ìgbé ẹ̀tọ́ níbi àwọn tí ọlọ́run ọba àlékiọlá tó yẹ bóun nìkan náà ló lágbára tí máa ń ṣe iṣẹ́ tọ́lọ́run ọba àlékiọlá kì í pèyàn dá sí tí kò béèrè lọ́wọ́lọ́wọ́ ẹnìkẹ́kẹ́ láti wá báwọn tí síwájú kọ́lọ́run ọba àlékiọlá tó ṣe káwá gbé ẹ̀tọ́ yìí káwá lọ gbé fún ẹ̀dá mi yàtọ̀ sí ọlọ́run ọba àlékiọlá ká gbà nínú ọkàn wa ipe ẹlòmíì bẹ nínú serú àwọn nǹkan yìí lẹ́yìn ọlọ́run ọba àlékiọlá àbí ká máa sọ jáde nínú ṣe máa ṣe eléyìí ipa nǹkan mí papọ̀ mọ́lọ́wọ́ bá àlekíọlá ni níbi tọ́lọ́wọ́ bá àlekíọlá máa ń ṣe inú àwọn tẹ́tọ́lọ́wọ́ bá àlekíọlá máa ń ṣe òun náà ni alkalb òun náà ni dídẹ́dà ọlọ́wọ́ bá àlekíọlá nìkan ló ní kápá láti dẹ́dà ọlọ́wọ́ bá àlekíọlá nìkan ló ní kápá láti dáyàn ẹ a gbọ́dọ̀ gbé agbára ìdẹ́dà fún ẹlòmí lẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn èèyàn gbé agbára ìdẹ́dà fẹ́lòmí lẹ́yìn Ọlọ́run ọba àlekíọlá nígbà tó bá ń wọ́ ọmọ tó lọ lé tọrọ ọmọ lórí òkè tó ń wọ́ ọmọ tó lọ lé tọrọ ọmọ níbi Ọ̀ṣun àbí tó lọ́dẹ̀ tọrọ mọ́lọ́dọ̀ bàbá aláwò kan ó ti gbé agbára ìdẹ́dà ó ti gbé fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run bá alékiọlá ó ti gbà pẹ́rú ẹni báhùn ó ní kápá láti ṣe kíni láti sọmọ fún ọ irú eléyìn ìpa nǹkan mípa pọ̀ mọ́lọ́run alékiọlá ni tí ẹ̀ bá ti wá ṣe bẹ́ẹ̀ níbi rububiyya tí ẹ̀ bá fi lè pa nǹkan mípa pọ̀ mọ́lọ́run bá alékiọlá kò sí bí ẹ̀ ṣe fẹ́ pọ́pá pọ́sẹ̀ kó níbi ọ̀nà míì tí ẹ̀ tó ní máa pa nǹkan mípa pọ̀ mọ́lọ́run bá alékiọlá ọlọ́run bá alékiọlá ló ní kápá láti dẹ́dà ọlọ́run bá alékiọlá ló ní kápá láti ṣe àrísìkí fún yà eléyìí náà bẹ́ẹ̀ náà àwọn aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ wa táwọn èèyàn máa wá àrísìkí ká káàkiri lọ́dọ̀ àwọn ayé wọ́n ma wá sí káàkiri lọ́dọ̀ àwọn oṣó wọ́n ma wá sí káàkiri lọ́dọ̀ àwọn àjẹ́ wọ́n ma wá sí káàkiri lọ́dọ̀ àwọn àlìjànú gbogbo orú àwọn nǹkan wọ̀nyí nǹkan tó gbajúmọ̀ láwùjọ wa ni ẹ̀yìn abẹ́ sógun owó abẹ́ tẹ́ndì gbogbo orú àwọn nǹkan wọ̀nyí wọ́n ń sẹ́ tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyí wọ́n ń wá àrísìkí káàkiri lọ́dọ̀ ẹ̀dá mi tí yàtọ̀ sí ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá ni tí yẹn bá ti wá ń pè nǹkan mi tí yẹn ń béèrè àrísìkí lọ́wọ́ rẹ̀ àbí tí gbogbo tí bẹ́ sánà àti tí bẹ́ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ ní gbogbo ẹ̀dá rẹ̀ ìta àfojúrí ni àti ìta àfojúrí ìta àmọ́ ni àbí ìta àbí ìta àmà ìtílàká ìwà ronú lọ́bẹ̀ ni àbí tílàká ìwò ronú lọ́bẹ̀ gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá àríkíọlá òun ni máa ń tarí sí wọn ìdí máa mí ni àbí ìdí èmi kí ló dé tó wá jẹ́ pé àwọn èèyàn àwà àmà sàbí di àrísìkí tó ẹgbẹ́ ọlọ́run bá àríkíọlá olóhun lòun ṣe mú gbogbo ẹ̀dá rẹ̀ àwà àmà sàbí ẹ̀ sọ́dọ̀ àwọn kan bí àwọn ẹni yìí àwọn èèyàn tí wọ́n ń gbé káàkiri wọ́n ń gbé àdíọ́kàn yí káàkiri wọ́n fi ń kírun wọ́n ń gbé àdíọ́kàn yí káàkiri wọ́n fi ń gbáwẹ̀ wọ́n ń pera wọn ní mùsùlùmí wọ́n ń gbé àdíọ́kàn yí káàkiri kódà àwọn ẹlòmíín kọjá síwájú ọlọ́run ọba àlekíọlá pẹ̀lú àdíọ́kàn yìí nínú ọkàn wọn irú àwọn eléyìí bá wá pàdé ọlọ́run pẹ̀lú àdíọ́kàn yìí ipò ládìọ́kàn tó bàbá kan òun ló lè sọ ọ́ déèyàn láyé bàbá kan ló lè jẹ́ ojé èèyàn bàbá kan ni tó bá ti bínú sí ọ gbogbo àlámọ̀rí rẹ̀ ó dàrú gbogbo àwọn àdíọ́kàn yìí àdíọ́kàn burúkú ni àdíọ́kàn téèyàn ò gbọ́dọ̀ gbé pàdé ọlọ́run ọba àlekíọlá ni bí ẹ bá pàdé ọlọ́run ọba àlekíọlá pẹ̀lú àwọn àdíọ́kàn báyìí ah èèyàn ó kábàámà èyí ó wá ẹni tí ó gbáyẹ̀ lẹ̀ lọ́jọ́ tàà ń sọ yìí kò sẹ́ni kankan tí ó gbáyẹ̀ lẹ̀ nínú ìyà ọba àlekíọlá irú eléyìí náà nínú àwọn tó wọ́pọ̀ ni tí ń ṣẹlẹ̀ láwùjọ wa àtẹ̀lìbìr ká máa darí àlámàrí àlámàrí ayé èyí gbogbo ẹ̀ pátápátá ọba àlekíọlá tí wọ́n ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àríkẹ ọlá tí wọ́n ń gbé e fáwọn ẹlòmíì látara pé kíni látara pé wọ́n nígbàgbọ́ àwọn nǹkan tún lè máa ṣàkóso ayé pẹ̀lú Allah subhanahu wa ta'ala eléyìí bẹ̀rẹ̀ wọ́n lọ́rọ̀ àwọn onísúbí tọ́bánsọ̀ nípa gáúsù tọ́bánsọ̀ nípa kútúbù tọ́bánsọ̀ nípa àbùdálù tọ́bánsọ̀ nípa àwùsádù gbogbo àwọn nǹkan tí wọ́n dákọ̀ yìí àwọn nǹkan tí wọ́n fi ń pa nǹkan nípa kọmọlọ́wọ́ bà lè kí ọlá ni àwọn nǹkan ni tí wọ́n nígbàgbọ́ pé àwọn náà tún lágbára tí wọ́n jọ ń ṣètò ayé tí wọ́n jọ ń darí ayé pẹ̀lú Ọlọ́run Ọba àlekíọ́lá <clears throat> bẹ́ẹ̀ bá wá níwàdí ọkà báyìí tí àwọn nǹkan tó ń bẹ tí wọ́n jọ ń darí ayé pẹ̀lú Ọlọ́run Ọba àlekíọ́lá àdìsọ́kà burúkú ni òun náà ló fà àwọn tí wọ́n bá níwàdí ọkà báyìí wọ́n wá pọ̀ Ọlọ́run Ọba àlekíọ́lá sí wọn ò ní pè Ọlọ́run Ọba àlekíọ́lá mọ́ wọ́n máa wá pè wọ́n wọ́n máa pè wọ̀yá àkítọ́ọ̀bù wọ̀yá àbùdáàlù wọ̀yá àgbà pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run ti gbẹ fún wa ibẹ̀ ẹ máa ra àwọn èèyàn lọ́wọ́ ta ló fún wa pé ọlọ́wọ́ bá lékẹ́ ọlá delegate agbára fún wa ibẹ̀ kan máa sí àrísì kí fáwọn èèyàn tó wá pọ̀ ọlọ́wọ́ bá lékẹ́ ọlá rozak ó wá pàtì pè má irú àwọn wọ̀nyí kọ <coughs> mo lè gbọ́rọ̀ sí fún ọmọ ní ọlọ́ọ̀bà àríkíọlá tẹ́ẹ̀rẹ̀ fẹ́lòmí tó bá wù tó bá wọ́n ọlọ́ọ̀bà àríkíọlá àjẹ́gíní àjìbú díẹ̀ fẹ́lòmí ọlọ́ọ̀bà àríkíọlá ní hikima tó fi ṣe fún kálùkù ẹni tó tẹ́ẹ̀lẹ̀ fún yìí ẹni ọlọ́ọ̀bà àríkíọlá ma kó ṣe kíní ó fún díẹ̀ ẹni tó fún díẹ̀ yìí ọlọ́ọ̀bà àríkíọlá ma kó fún ní púpọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá ló yé òun ló mọ̀ ìdí tó fà á tó ipò òfin fún ní kálùkù wọ́n ṣe fún ma bàbá wá já mara wa títí tàwálà wọn nǹkan mi lọ́sọ́dọ̀ nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá àlejọ́lá gbogbo àwọn nǹkan tàà ń pè wọ́n lágbára láti dáwà lóhun àwọn nǹkan tàà ń wá nǹkan àbí tàà nígbàgbọ́ pé wọ́n lágbára láti jẹ nǹkan fún wa wọn ò lágbára o ọlọ́wọ́ bá àlejọ́lá náà ní bẹ́ndì rẹ̀ òun náà ní ṣe tó bá lọ́dọ̀ àlìjànú tó lóhun wá rìsìkì ọlọ́wọ́ bá àlejọ́lá náà ló ta rìsìkì mọ́ tó bá lọ sògùn owó tó láti gbẹ́tọ̀ ọlọ́wọ́ bá àlejò lá mi kò sí bó tẹ́lẹ̀ sí láyé tó gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bá àlejò aláfẹ́dá kan tẹ́dá yíò mọ̀ wá sí nǹkan ayé fún ọgbọ́lọ̀ọ̀bá àlejò láti máa ṣe ìwọ́n tó ń wá wòsàn lọ́sọ́dọ̀ àwọn aláwo o lè rí wòsàn bẹ́ẹ̀ láíláí ọlọ́ọ̀bá àlejò ọlá ni ó wò ọ̀sán àmọ́ ó jìyà pé kí ló dé tó wá wòsàn lọ́bẹ̀ ọlọ́ọ̀bá àlekọ́lá ló ní kápá lórí gbogbo wa ó ní kápá láti fi wáṣe ogun tó bá wù nígbà tó bá fẹ́ fi wáṣe tí ó sẹ́nì kankan tí ó bẹ̀ẹ́ tí ó bí wò tí ó sẹ́nì kankan tí ó yẹ lọ́wọ́ rẹ̀ wò látún wá nígbàgbọ́ pé nìkan náà tún ní kápá ẹ̀ẹ́n lórí gbogbo wa àbí lórí ẹ̀dá kan nínú ẹ̀dọ́ ọlọ́wọ́ bá àríkíọlá láti máa ṣe wáṣe wù lórí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ bá àríkíọlá irú eléyìí náà ipa nǹkan mí rẹ̀ pọ̀ tí ò ní báyìí ló ma alẹ́rì bíyẹ́dì hilbol ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní ìkápá wà ọlọ́ọ̀bá àríkọlá ló kápá gbogbo nǹkan òun ló ní wá gbogbo tó bá sì wúlò lè bí wá ṣe òun náà lànà bíbi tọ́ka wa pé tí nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa tábùrú bá ṣẹlẹ̀ sí wa kí ṣe tání o الله بارك له وني الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أما توجه بيتي أدنى وباب لسلسي tí mùsíbà bá kàn wá ní tí ó ma jáde lẹ́nu wọn náà ni pé inna lillahi wa inna ilayhi raji'un <clears throat> ọlọ́wọ́ bá alékọ́lá lónìí wá ọlọ́wọ́ bá alékọ́lá lónìí kápá lórí wa kò sí tó

ọlọ́wọ́ bá lè kí ọlá tí ò sí àpẹ̀lú ẹni kankan wọ́n ti máa gbé fáwọn ẹ̀dá kan ẹlòmí ó gbé tí ẹ̀ bá lè jẹnu ẹlòmí ó gbé tí ẹ̀ fún ṣéhù kan ẹlòmí ó gbé tí ẹ̀ bàbá kan gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn ọ̀nà tó burú jáì ni tí

àmọ́ tó bá ti kéré tí gbogbo àwọn gọ́dá sọ yìí ọlọ́ọ̀bà àríkẹ́lá ní tó bá wùn ọlọ́ọ̀bà àríkẹ́lá lówó foríjì kálọ̀ lè máa ipé ọ̀nà yìí ọ̀nà kan tó jẹ́ pé àwọn kèfèrí tó ti kọjá lọ <clears throat> wọn ò sọnù nínú ẹ̀ wọn ò ṣubú nínú ẹ̀ àwọn tó ti kọjá lọ tó bá dìgbà tí wọ́n bá wà nínú ìdẹ̀kùn iná ni wọ́n máa ń pè ọlọ́ọ̀bà ayọ̀ máa ń dí àwọn nímú tí wọn ò ní pé nǹkan mílẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá nìkan ni wọ́n máa pè nígbà tó bá ti wà nínú ìṣòro àmọ́láwùjọ táwà bára wa lónìí

tó jẹ́ pé nínú àwọn kùtùwá ti ṣe ìtọ́ni inú àwọn ìgbésẹ̀ ṣetọ́ni tọ́lọ̀ ọba àríkẹ́lá ní agbọ́dọ̀ tẹ̀lé wà látẹ́tẹ́ bí okùtù wá ti ṣetọ́ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tí ṣetánì gbé kalẹ̀ ẹ gbọ́dọ̀ gbé ẹsẹ̀ lébi tí ṣetánì bá ti ṣiṣẹ́ kó bẹ́ ẹ̀yìn torí pé tẹ́yẹ bá ti tẹ̀lé ànà ṣetọ́ni ibi tí ṣetánì bá lọ náà lè yóò máa lọ ìbúrọ́dùláhì subhanahu wa ta'ala bil ibada ìsí ọlọ́ọ̀bá alékiọlá lọ́kan ṣoṣo níbi ìjọsìn kámọ́ ìjọsìn fún nǹkan mílẹ̀ ọlọ́ọ̀bá alékiọlá ẹn kìtàní ìgbàbẹ̀ wọlé sáwọn èèyàn lá tó jẹ́ pé annasu yushrikun wọ́n pa nǹkan mí papọ̀ mọ́lọ́ọ̀bá alékiọlá fi uluhiyatihi subhanahu wa ta'ala níbi ẹ̀tọ́ ìjọsìn rẹ̀ wọ́n máa gbé ẹ̀tọ́ ìjọsìn ọlọ́ọ̀bá alékiọlá wọ́n máa gbé fẹ́ dámi tá

tí ó gbá náà fi sí gbọ́ tí ó gbá náà fi sí rí ẹ àwọn tí wọ́n ń pè àlìjànú ń pè àlìjànú àwọn tí wọ́n ń pè màláíkà wọ́n ń pè màláíkà àwọn tí wọ́n pè ṣéhù wọn wọ́n pè ṣéhù wọn díkọ̀ tí yóò bá wí yóò ní yá ṣéka Abdul Qadir yá wà ládà umul khairi la tansani yóò ní mo pè ìrẹ ṣéka Abdul Qadir ìrẹ ọmọ umul khairi la tansani má gbàgbé mi o òun ṣe kíni òun ṣàdúrà nánu ṣe ṣe ṣe Abdul Qadir ló yẹ kó pè ní àwọn ẹ̀kọ́ fi Allah subhanahu wa ta'ala tí àwọn Tijaniyya ó bá wí wọ́n ní yá ṣéka Ibrahim gáúsùn lil wara àgísìrí ibi gẹ́ìsì kàwàlì múnátà ń fèrè karọ̀ wọ́n ni mo pè rẹ Sheikh Ibrahim ìwọ́n tó ma ń gba gbogbo ẹ̀dálà wà á gbà mílà pẹ̀lú gbàlà rẹ nítorí pé gbogbo àdíọ́kà mi àádá àádá ayé tí ń bẹ lọ́kà kò tí ẹ̀jẹ̀ olóorun sùnmá tí ẹ bá wà nínú Allah subhanahu wa ta'ala ni bó ń kálukú ti wá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ẹ̀tọ́ lọ́wọ́ bá alékiọlá fún nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá alékiọlá nu àwọn ẹlòmí àgbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fálìjẹ̀nú tẹ́ bá ti gbólóhùn yá nígbàtí èyàn bá fẹ́ bẹ̀ẹ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá tàbá gbọ́ gbólóhùn yá ìtumọ̀ ẹ̀ náà ni mo pè ọ́ tàbá wá ti gbọ́ yá yìí ní tó gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni ó kọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá pàmbélé ó kọ rẹ̀ tó lálàáfíà nǹkan mi ò gbọ́dọ̀ tẹ̀lé tàbá wá fẹ́ gbí wọ́n ni yá amúláàlá màwúdù ẹ̀yìn wọ́n ni yá tọ́kíjà kàbíbù wọ́n ni yá jẹ́kíjà kàṣíṣù gbogbo àwọn ó kọ̀ yìí tí wọ́n wá ń pè wọ́n láti tọ́lọ̀ ọba àríkẹ́lá ní jẹ́ tọ́kítà kàbíbù tọ́lọ̀ ọba àríkẹ́lá ní jẹ́ jẹ́tẹ̀jà jésù tọ́lọ̀ ọba àríkẹ́lá ní jẹ́ amúláàlá mọ̀húdù àti gbogbo àwọn orúkọ irisirisi tó yẹ pé òun tí wọ́n ń pè láti rí tán pè nákàrí òun náà ni wọ́n máa ń fà níbi gbogbo àwọn eréṣìíríṣìí tí wọ́n máa fún àwọn èèyàn wọ́n á ti ẹ̀lómi ìmọ́lẹ̀ torí ẹ̀ ipé ogójì ọjọ́ òun náà ló fi wọlé alúwà tí ó máa wá ṣe nínú ilé tó wọ̀ òun òun náà ni pé kíni yóò máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àdékọ́lá irú eléyìí náà ìtẹ̀lé ìlànà ṣètọ́nì ni tọ́lọ́run ọba àdékọ́lá ní àgbọ̀dọ̀ tẹ̀lé inú ẹ̀ òun náà ni àlìsí àdá wàlìsí gáàsá wàlìsí àdá ìwá ìrànlọ́wọ́ ọlọ́run ọba àdékọ́lá ọ̀dọ̀ ẹnìkan láti máa wà náà lọ́wọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmọ́ jọ́sìn fún ìwọ nìkan láti máa wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo aná làá ma wíjọ ojúmá nígbàtà bá ń kírun àmọ́ níbo ni títẹ̀lé nǹkan yẹn tẹ̀sífíkù ẹ̀ níbo ló wà níbo ni pàtíkà rẹ̀ wà nínú ìgbésí ayé wa tó ọ̀dọ̀ ọlọ́run bá àríkẹ́ lánìkan láti máa wà ẹlòmí ń fàdìjọ ní sèsọ́ ẹlòmí ń fi èèyàn sèsọ́ ẹlòmí ń fi pàró ibi ń sèsọ́ ẹlòmí ń fi oúnjẹ ibi ń sèsọ́ ẹlòmí ó gbé ti ẹ̀kọ́rùn ni ẹlòmí gbé ti ẹ̀mí ni ẹlòmí sí ti ẹ̀ní gbẹ́rẹ́ ni eríṣiríṣi ọ̀nà ẹlòmí ọ̀fọ̀ ní tiẹ̀ kó jẹ́ pé kí fi ń ṣe sẹ́bá <clears throat> ní kí fi ń ṣe yóò lòun fi pòtẹ́sì ara wọn ni yóò ní ẹmọ́ dáwà alùsúnà lóhun ẹ̀yìn omi ọmọ sọ́nà wọn yóò lókà kútú ẹni tó bá tẹ̀ sí ti wọn ẹ̀yìn tó dira tó mójútó ara rẹ yóò lókà kútú ẹni ẹ̀yìn yóò máa fi ọlọ síbi kíni yóò máa fi ọlọ síbi ẹbọ kọ́dà omi yóò máa dáadáa parọ́ máa wà ní súnà kí ẹ má dá wọn lóhùn ẹ̀yìn àwọn náà ní àwọn ògùn tó máa ń lò ní yàrá ẹ̀yìn àwọn náà ní bẹ́rẹ́ tó máa ń sínú yàrá látara pé kíni látara pé kan bá dìbà kankan náà látara pé káwọn yóò bá ṣe kíni kan bá rí ní gbogbo wa tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba àlékí ọlá nìkan là máa wá ìṣọ́ lọ́dọ̀ rẹ̀ anábì sallallahu alaihi wasallam nígbà tá anábì wà nù sọ̀rọ̀ ọlọ́run ọba àlékí ọlá ní ilẹ̀ ànábì sọ pé mo wá sọ pẹ̀lú ọba àwọn ènìyàn ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ ní kánàbí ó wá sọ pẹ̀lú Jibril kò ní kánàbí ó wá sọ pẹ̀lú Mikail kò ní kánàbí sallallahu alaihi wasallam ó wá sọ pẹ̀lú gbogbo àwọn aláburú sánàbí mọ̀ tí wọ́n bẹ ní Mákà lọ́jọ́ kìíní àná lọ́jọ́ wọn gbà tí ó táyà ibi sọ̀kalẹ̀ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní kánàbí sallallahu alaihi wasallam kó wá sọ bí rọ́bì náà pẹ̀lú ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ọba àwọn èèyàn táwọn ọba wá lọ́lẹ̀ kan tí èyàn bá wá ń wá sọ ní gbogbo àwọn tátà ń sọ yìí èyàn ti tẹ̀lé ìlànà ṣẹ̀tọ́n èyàn sì ti gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba àríkíọlá èyàn ti gbé e fún nǹkan tẹ́yàn ń ṣe kíní fún nǹkan tẹ́yàn wá ìsọ lọ́dọ̀ rẹ̀ inú àwọn ṣíríkù ni inú àwọn kan tí ma ń gbé ẹ̀jáde e kó nínú ẹ̀sìn ni bẹ́ẹ̀ náà ni àdìsígáàsá nígbà tẹ́yàn bá wà nínú ewu nígbàtí ẹ̀ bá wà nínú ìjáyà tí ìjáyà yìí kàn ṣẹlẹ̀ lógìgì ta láàképe lásìkò tá à ń sọ yìí ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní òun nìkan náà láàképe nígbàtí wà lúgbà fẹ́ já nígbàtí wọ́n tó bá fẹ́ dànù nígbàtọ́kọ̀ jú omi fẹ́ dànù àwọn abẹ́ẹ̀ jí pariwo ta láàpariwo lásìkò tá à ń sọ yìí ẹlòmí ó máa pariwo nìyàs ẹlòmí ó máa pariwo ṣéhù bádáwí ẹlòmí ó máa pariwo gbogbo eréṣìíṣìí àwọn ṣéhù rẹ̀ ta láàpariwo lásìkò tá à ń sọ yìí ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní amman yujibul mutarra idha da'a ta lọba ta'ala kò sẹ́ni kankan tó lè dáyẹ̀ lóhùn nígbà tí yẹn bá wà nínú òfin àbí Allah subhanahu wa ta'ala tó bá wá pé nǹkan míì tí nǹkan bá wá jẹ fún ọ tó wá pé nǹkan míì tó wá rí bó ṣe ń fẹ́ nǹkan yẹn kọ́ ló dá olóhùn nǹkan wọn ò lágbára láti ṣe nǹkan kan fún ọ ọlọ́wọ́ bá àríkẹ́ lánàá ló ṣe ó ti wà nínú àkọọ́lẹ̀ pọ́lọ́wọ́ bá àríkẹ́ ló ṣe fún ọ lásìkò yẹn ni ó wà á jẹ ìyá ipé kíni ipò ògbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ó gbìyànjú ó àtẹ́ǹtì láti gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fún nǹkan mí inú ẹ̀dá rẹ̀ tó lè jẹ́ pé nǹkan yẹn ò tiẹ̀ lágbára bó ti ẹ̀jẹ́ kò lágbára láti ṣe nǹkan ẹ̀fún ọ inú àwọn àwọn ọ̀nà ìbádà táwọn èèyàn ti ń pa nǹkan mípapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala òun náà ni azabu li ká pẹran fún nǹkan mílẹ̀ ọlọ́run ọba àríkẹ́ọlá a lè pẹran jẹ a lè pẹran tà ẹ̀yìn a sì tún máa pẹran tàà mọ́ fi ṣe ìjọsìn fún ọlọ́run ọba àríkẹ́ọlá bàbá fẹ́ kó ma ọlọ́run ọba àríkẹ́ọlá ló ní apẹran bàbá ṣe é wàlímọ̀tù ni ẹran ìpẹran fẹ́sìn òun náà nílùú eléyìí ẹ̀yìn gbà tá a ni gbà tá a bá fẹ́ pẹran àdáyá ìpẹran ni a máa ṣe a máa fi ni àmọ́kẹ́nìkan wá ní ó pẹran fún kinní kan òun náà ló tó lálàáfíà wọ́n láàárẹ̀ ń ṣe ọ́ wọ́n wá dúdú ewúrẹ́ dúdú lálò tó fi lálàáfíà a pàá ní kíníkà lálò lára rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ipa nǹkan mí fọ́lọ́wọ́ bá rí ipa ẹran fún nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́ bá rí kí ọlá ni ìfi ẹrẹ jì fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́wọ́ bá rí kí ọlá ni ẹlòmíín wá ní ẹrẹ yìí tó bá fẹ́ pa ní àyè báyìí ló lọ lè pa sí wọ́n á mú ẹran míì wọ́n ní tó bá fẹ́ pa wọ́n ní áhàn ọ̀pá kan sí ara ọ̀bẹ tá fi pa ẹran míì wọ́n á fi ọ̀bẹ gbóná òun náà ni wọ́n fi dù ẹ̀dàkùn sọ́lọ́wọ́ bá àríkẹ́ lánàá ló pa wá láti ogorú nǹkan báyìí tí wọ́n fẹ́ pa ẹran tánàbí ń tàwọn fẹ́ pa ẹran ká sí ẹran pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká pọ́n ọ̀bẹ wa kó mú dáadáa kára wọ́n bá ní ó tètè kúlẹ̀ kan náà ànábì ní wàá pa wá láti ẹgbẹ́ ká mú ọ̀bẹ káwá ran ókọ́ lọ́wọ́ bá àríkẹ́ láti ká tún wá gbé sínú náà kó pọ́n káwá gbé ilé ọ̀bẹ ká nǹkan báyìí ẹ náà lọ nápa fún irú ẹran báyìí òun náà ni àzábù li gairillah wọ́n pa ẹran fún nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ni àwọn eríṣiríṣi pọ̀ nínú àwọn onírànà ìbádà ó yẹ ká kíyèsí láwùjọ tá a wà èyí ká sọ́ra láti máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba àríkọlá fún ẹ̀dámì látara wọn inú àwọn ọ̀nà tí àwọn èèyàn ti ń gbà agbẹ́tọ̀ ọlọ́run ọba àríkọlá fẹ́ dámì òun náà ni fi asma'i wa sifatihi níbi àwọn orúkọ ọlọ́run ọba àríkọlá níbi àwọn ìròyìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá àwọn èèyàn pa nǹkan mípa pọ̀mọ́ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá tààrà rẹ̀ níbi kápẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá lókọ tí ò jẹ́ kásọ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá lókọ tí ò sọ́ra rẹ̀ níbi ọkọ̀ tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá pẹ́ra rẹ̀ ká ní kò jẹ́ bẹ́ẹ̀ kápa orúkọ yìí rẹ̀ gbogbo orú àwọn nǹkan báyìí nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà tí wọ́n bá ni eléyìí náà inú àwọn àpèjúwe tá ti mú wá síwájú ni wọ́n jókòó ni wọ́n hun àwọn orúkọ wọn ó sì pé lórúkọ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá wọ́n ó pe ni jẹ̀ìnájú wọ́n lókọlọ́ ọba àríkọlá ni bakimadu wọ́n lókọlọ́ ọba àríkọlá ni àwọn ni wọ́n jòkó ní wọ́n mú àwọn arábí kọ̀ọ̀kan yìí ni wọ́n tó papọ̀ mọ́ra wọn wọ́n sì fún wọ́sẹ̀ ní wọ́n wá gbé jáde wọ́n lórúkọlọ́ ni wọ́n wá gbé lé wọn lọ́wọ́ wọ́n ni ọmọ fa yá àlálù yá bakimadu yá jẹ̀ìnájú wọ́n náà wá jòkó sí ọmọ wá fà sọ́nà ọba àríkọlá ní jẹ́bẹ̀ ibo lọ́nà ọba àríkọlá jẹ́ ìnájú nínú ti fi Allah wa ta'ala ní bakimadu nínú àwọn àdìsẹ̀ tó lálàáfíà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà yẹ ká sọ́ra fún ìwọ́n tó máa tójú bọ́lé kí kóhun wájú à fún mi ní ismuláìlì àzọ́mì èyí ismuláìlì àzọ́mì ayé tó jíwọlé lọ lè wà ẹ̀yìn anábi sallallahu alaihi wasallam gbogbo kan anábi jíwẹ̀ fún wa tó bá lọ lè ka alazkar lil imam nawawi gbogbo lè wo kìtàwé muslim wọ́n kọ́ ti yorùbá wọ́n tú lè bó gbogbo àdúrà tó máa ṣe tí wọ́n náà mọ̀ túmọ̀ rẹ̀ tọ́kàn rí ó balẹ̀ eléyìí ló yẹ ká máa wá káàkiri èyí tí wọ́n gbé lọ lọ́wọ́ tó wá sọ fún àbágbé ẹ̀dàkùn kí lọ́wọ́ ní dìkṣẹ́nà ìlárúbáwá lọ́wọ́ jẹ́kẹ́kẹ́ sí ìṣù kò tí tí ń jẹ́bẹ̀ lọ́dẹ̀ lárúbáwá lárúbáwò ma ti ń jẹ́bẹ̀ ṣètáàni náà ló pe àpẹkọ gbogbo àwọn nǹkan báyìí kásọ́ra mú gbogbo àwọn nǹkan báyìí àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ni àwọn èyí tó lágbára jù nínú kòtùwátù ṣeitán nínú àwọn ìlànà ṣeitán táwọn èèyàn máa tẹ̀lé láwùjọ táwà yìí àti gbogbo àwùjọ káàkiri àbí ká sì sọ́ra fún الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله ومن تبعهم بإحسان إلى يوم نلقاه أما بعد فيا عباد الله فاعلموا أننا آه، في أيام قلائل ندخل في العشر الأواخر من شهر رمضان ولهذه الأيام فضائل كثيرة ذكرها لنا النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ومن أعظم هذه الفضائل آه، فضيلة ليلة القدر لأن ليلة القدر تقع في العشر الأواخر من شهر رمضان ولأجل ذلك أرشدنا النبي صلى الله عليه وسلم إلى تحري ليلة القدر آه، في العشر الأواخر من شهر رمضان وكذلك سن لنا النبي صلى الله عليه وسلم ما يسهل لنا إدراك ما يسهل لنا إدراك ليلة القدر وذلك الاعتكاف الاعتكاف في بيت الله سبحانه وتعالى هو لزوم المسجد لعبادة الله سبحانه وتعالى وهذا من سنة من سنة النبي صلى الله عليه وسلم وقد اعتكف النبي صلى الله عليه وسلم العشر الأواخر من رمضان حتى توفاه الله سبحانه وتعالى ولعد ذلك نحث أنفسنا بالاعتكاف في العشر الأواخر حتى نستطيع أن ندرك فضيلة آه، آه، ليلة القدر وهذا الاعتكاف يكون في المسجد التي تقام فيه الجماعة أو الجمعة إذا كان يعني إذا كان تتخلل اعتكافنا آه، صلاة الجمعة حتى نستطيع أن نصلي صلاة الجمعة وفي الاعتكاف لا نفعل إلا ما يقربنا إلى الله سبحانه وتعالى من صلاة وذكر الله سبحانه وتعالى واستغفار وتلاوة القرآن وهذا يعني آه، مما حسن النبي صلى الله عليه وسلم عليه ومن سنته صلى الله عليه وسلم وكذلك نحذرنا مما امتدع الناس في هذه الأيام آه، في هذه الأيام العشرة وذلك مثل صلاة آه، صلاة الكفارة التي النوافل التي يصليها الناس في آخر الجمعة من شهر رمضان فهذه النوافل آه، بدعة ما أنزل الله بها من سلطان يجب علينا أن نجتنب آه، مثل هذه البدع لئلا نبطل أعمالنا في شهر رمضان وقد سن لنا النبي صلى النبي صلى الله عليه وسلم ما نحرز بها ما نحرز به الأجر الكبير في شهر رمضان من تلاوة القرآن وقيام الليل والصدقة وإطعام المساكين والفقراء وتفسيرهم وغير ذلك لا بد لنا أن نلتزم هذه الأشياء الثابتة عن النبي صلى الله عليه وسلم ونجتنب البدع والمحدثات التي ابتدعها وأحدثها المفسدون في دين الله سبحانه وتعالى أدوكم الله سبحانه وتعالى أترى الشاذ النبي صلى الله عليه وسلم عليكم الله سبحانه وتعالى kó ma bá wọn sàádé ànábì àwọn ẹni ọlọ́wọ́ bá alékiọlá àwọn ẹni rẹ̀ kí ọlọ́wọ́ bá alékiọlá kó bá wa yọ́nú sí wọn ẹ̀yẹrú sí Allah subhanahu wa ta'ala lẹ́yìn ọjọ́ mélòó kan sísìn tá wà yìí a rí pé a wọnú mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan mẹ́wàá gbẹ̀yìn tá ń sọ yìí ó ní àwọn ọlá òun náà ni ọlọ́ọ̀bá alékiọlá oróyìn fún wa wípé òun náà lòun sọ alkùránì kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́ọ̀bá alékiọlá ní òun sọ alkùránì kalẹ̀ ní òru kan tó jẹ́ pé òru alárùbáríkà ni òru tó rẹ́ pọ̀ mbẹ̀ ni inú àyà míì ọlọ́ọ̀bá alékiọlá ní inna anzalnahu fi laylatil qadr asọ alkùránì kalẹ̀ asọ kalẹ̀ ní òru ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí ò bá ti tó òrùka yìí bẹ́ẹ̀ ọlọ́run bá lékẹ́ lájọ́ yíwá ipé lóòrùn tá ń sọ yìí àwọn màláíkà ó máa sọ kalẹ̀ ń bẹ̀ ẹ̀yìn gbogbo àṣẹ gbogbo àlámàrí ẹ̀yìn gbogbo tí èyàn bá sọ lọ́dọ̀ ọlọ́run bá ọlá gbogbo ẹ̀ náà ni ó máa inú hikima táwọn onímọ̀ jóyé wa tọ́lọ̀ ọba àríkẹ́lá fi pamọ́ fún wa òun náà ní wíkà lè bá ṣe gíní òun ní ká lè bá kún fún ìbádà lọ́pọ̀lọpọ̀ káyẹ́tọ́lọ̀ ọba àríkẹ́lá bá ti sọ fún wa ipé ní dèdè aago mẹ́ta ẹ ní déédé aago mẹ́ta òru lóru mẹ́tàdínlọ́gbọ̀n òun náà lé látòkọ́ dì wá lágbàtà ti bẹ̀rẹ̀ àwẹ̀ òun kálukú ó kàn mọ́ sun ní àní ṣe ìbádà kankan àti mọ ìgbàtà ń target àmọ́nà ọba àlékiọlá ó fẹ́ ká kún fún ìbádà ká ma wá wá káàkiri èyí ká ma ṣe tìláwà ní gbogbo ògbà ká ma ṣe kìyàmù lẹ́ ní gbogbo ògbà ká ma tọrọ àforíjì ní gbogbo ògbà títí tọ́nà ọba àlékiọlá tí ó fi wá lépa bá lè látòkọ́dì tá à ń sọ yìí lè látòkọ́dì tá à ń sọ yìí anábì sallallahu alaihi wasallam anábì wá ní ká wá anábì ní ká wá sí mẹ́wàá ìgbẹ̀yìn ẹ̀yìn hadithi mi anábì ní ká wá sí àwọn òru àtó òru mọ́kànlélógún mẹ́tàlélógún òru mẹ́ẹ̀dọ́gbọ̀n òru mẹ́tàdínlógún òru mọ́kàndínlọ́gbọ̀n òru mọ́kàndínlọ́gbọ̀n àwọn òru odd number anábì sallallahu alaihi wasallam anábì ní ká wá síbẹ̀ so látara dí eléyìí kó bà wá lè rọ̀ wá lọ́rùn láti lépa bá òru lé látòkọ́dìrì òru ní tó rọrùn fún yàn kó jẹ́ pé èyàn ti sùn lásìkò dáa ń ẹ̀yìngbà tó orun bá ti dé àwọn Yorùbá ní orun ní máa ń gba tọwọ́ ọmọdé ẹ̀yìn irọ́ ni Yorùbá ń pa àtàgbàlagbà náà orun náà ni ó gba tọwọ́ rẹ̀ náà bẹ́ẹ̀ máa ń ṣe nǹkan mìí lọ́wọ́ tó ní ìnísùn nǹkan tíra yìí lọ́wọ́ ìnísùn tíra ó jábọ́ ó tuntun mú nígbà tí ó yá àárọ̀ ọjọ́ kejì tó padà máa wò pé ìmú padà wá gbé tíra sí àtọmọdé àtàgbàlagbà orun náà ni ó gbà tọwọ́ wọn èyí látara pé orun lè mú wa láti má lépa bá òrùta ń sọ yìí anábì tí wọ́n la ọ̀nà kankalẹ̀ fún wa tí ó fi rọrùn fún wa láti lépa bá lè látòlùkọ́dì òun náà ni alẹ́ ẹ̀ṣíkáàfù òun náà ni ìkóra ẹni dúó sínú mọ́sálásí inú ilé ọlọ́run ọba àlíkẹ́ọlá láti farajì fún ìjọsìn láti má ṣe nǹkan kan míì lẹ́yìn máa ṣe gíní lẹ́yìn máa súnmọ́ Ọlọ́run Ọba àlíkíọlá ìmá kàṣẹ tìláwàtìlù Kùránì ìmá ìyànáfílà ìmá ṣe ìsìgbàrù ìmá ṣe àwọn alkaru lásìkò rẹ̀ àti gbogbo àwọn nǹkan dáadáa kẹyàn ọmọ sí láwọn àsìkò táwà yìí anábì sallallahu alaihi wasallam anábì ilé àkàrẹ̀ fún wa nínú súnà anábì sallallahu alaihi wasallam ìwọ̀n bẹ̀ẹ́nu àkọọ́lẹ̀ wípé anábì sallallahu alaihi títí tọ́lọ̀wọ̀ bá alìkọ̀lá fi ní kànábí ò jáde láyé ni gẹ́gẹ́ bó ti wà nínú hadithu yáwa aisha radiyallahu anha so anábi wá sí àwọn náà lójú kòkòrò ká ṣe ìtìkáàfù yìí tàbáwá fẹ́ ṣe ìtìkáàfù yìí a máa ṣe ìtìkáàfù ní mọ́sálásí wọn jí ń kí jàmá ni ẹ̀yìn torí pé tàbá fẹ́ ṣe ìtìkáàfù yìí ìrun jàmá ìrun ó bá wà ń bẹ̀ ìtìkáàfù yìí súnnà ni

yóò bá wa láti gbàtà ṣe ìtìkáàfù yìí tó bá wá jẹ́ pé jímọ̀ ó bá wa ẹni tàbá fẹ́ ṣe ìtìkáàfù á ṣe ìtìkáàfù wa ní mọ́sálásí tí wọ́n ti ń kíjímà nítorí pé kí jímà yìí kó bá ṣe gíní kábà lè jímà kí nítorí pé tí ẹ bá ti wà nínú mọ́sálásí tí ẹ bá ti ń ṣe ìtìkáàfù èèyàn kì jáde káàkiri bótibóti àyàfi tó bá ṣe tú láti in tó bá ṣe dandan ọ̀nà lè yàmà torí ẹ jáde bẹ́ẹ̀ tí ò rẹ̀ tí ó gbóúnjẹ fún nísìn tó bẹ́ẹ̀ ra ń jẹ irú ilé oníṣẹ́ yóò sàjáde yóò jẹun ẹgbò àtàwọn nǹkan míì náà tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé necessity ni àwọn nǹkan tó di tú láti fún ni lápèjúwe nísìn nígbà ní mọ́sálásí ó ni kò jáde gbogbo àwọn nǹkan wọ̀nyí irú àwọn nǹkan tó ṣe gíní àwọn nǹkan tí ẹ lè jáde fún ni àmọ́ kò ti gbá níyàn kò tún àmà wọlé kó ma jáde irú eléyìn òsè kí ni ìtìkáàfù rẹ̀ ti ń já bó bá ṣe ń jáde ohun ìtìkáàfù ti já so anábi sallallahu alaihi wasallam anábi wá ṣe ìtìkáàfù yìí anábi ilá àkàlẹ̀ fún agẹ́gẹ́ bí súnà anábi sallallahu alaihi wasallam a ma ṣe ìtìkáàfù yìí ẹni tí ó ma ṣe yóò jẹ́ mùsùlùmí ẹ̀yìn túláàsì ẹ̀yìn gbọ́dọ̀ láníyàn pé yóò ṣe ìtìkáàfù kéré pé mo kàn wọnú mọ́síláàsì ẹ̀yìn ó sì wá lógbà tó padà yá títí mo lò mọ́síláàsì nǹkan àti tó ìtìkáàfù ó ti di ìtìkáàfù náà nù rárá ìtìkáàrù tó bá jẹ́ pé obìnrin ni kò sínú mọ́jẹ̀mú fóbìnrin ipé kó jẹ́ pé bí ó ti ṣe ìtìkáàbù yìí kó jẹ́ pé mọ́sálásí wọ́n ti ń kí jímà nítorí pé jímà ò sọ̀rọ̀ àyàn fóbìnrin tẹ́lẹ̀ obìnrin lè ṣe nínú mọ́sálásí kìí ṣe mọ́sálásí tó ti ń kí jímà nítorí pé jímà ò sọ̀rọ̀ àyàn fún àmọ́ tó bá ṣe nínú mọ́sálásí wọ́n ti ń kí jímà tí ò sí wàhálà ń bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kọ́dà a wá ń sọ yìí tí ẹ bá fẹ́ ṣe èyàn ó wọlé ní àsùbá ìjọ́kọ̀ kànlélógún ẹn òun náà lè ó ti wọlé sínú ìtìkáàfù yìí tí èyàn bá wà ń bẹ́ kí láwọn nǹkan tí èyàn ṣe èyàn Qur'an èyàn ó ṣe àwọn nawafil èyàn ó ṣe àwọn azikar ṣe tí èbí já rójú rẹ̀ tí èbí já rójú sí lọ́wọ́ bá àríkẹ́ lábúsí ẹ̀ká sí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà lágbìyànjú láti sọ́ra fún àwọn tí ò sí láwọn ayé àtijọ́ tó pé wọ́n fi ń jọsìn gbádùn gbogbo ẹ̀ ní bẹ̀láyé tiwa lónìí handset ń bẹ android ń bẹ laptop ń bẹ ìwọ̀n tó bá mọ̀ kó fẹ́ lọ itikaf tó fẹ́ gbádùn jọsìn fọ́nà ọba àríkẹ́ ọlá àbágbà onímọ̀ràn kó wá fóònù kékeré tí ò lè browse tó ní wo facebook ń bẹ́ tó ní wo whatsapp ń bẹ́ tó ní wo nǹkankan bẹ́ tó yẹ pé báyàbára lé bá pè ọ́ òun náà ló fi máa ríkọ́ọ̀lù pé kó mú reléyìn kó mú lọ ìtìkáàf kó bá fi lè ráyè jọ́sìn nítorí pé tó bá ti mú kíní burúkú lọ́wọ́ ṣètáni ni òun náà ni ó máa pè ọ́ lọ sí pé ò tí ẹ̀sì mẹ́sẹ̀jì rẹ̀ wò àbẹ́nìkan ti sẹ́ni mẹ́sẹ̀jì sí ọ ni bẹ́ẹ̀ lómi bá jí àzùkárù lè sì kọ́ọ̀lù mìíràn náà ìrántí tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá ní káṣe nígbàtà bá jí nígbàtà bá jí lójú oorun ẹlòmí ò ní rántí rẹ̀ fóònù ẹ̀ ló kọ́kọ́ wò mẹ́sẹ̀jì wo ló ti wọlé nígbàtà ẹlòmí ò bá sùn <coughs> fóònù yìí náà ni ó bá sùn ẹ̀yìn tó bá wá lè pọ̀ wá jí tó bá jí sálìkì àmọ́ nǹkan ẹ̀yìn tó náwọ́ mú fóònù náà ní tó rí fóònù mú ẹ̀yìn gbogbo àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ó mọ tí àìró bá wa nígbà tá a bá wà nínú ìtìká ọ̀yẹ̀ká sí kíní ọ̀yẹ̀ká sọ́ra sallallahu alaihi wasallam nígbà tí sọfíyà gbàtà nẹ́bí ṣe ìtìká kù lọ́wọ́ sọfíyà wá bẹ ànẹ́bí alaihi wasallam wò ìkan ni ànẹ́bí sì pa alẹ́sẹ̀dà níta ọ̀kan náà àwọn sàárẹ́ ń lọ inú òkùnkùn ó wá rí ànábì sallallahu alaihi wasallam ẹni tó jọ ọdún pẹ̀lú ẹnìkan ó wá tẹsẹ̀ mọ́ ní ìwá lọ ànábì wá pé padà wá ànábì ní wá sọ̀fíyá ni ó yàwó mi ni kí ṣe sáà ní ó máa wá fi nǹkan kan burúkọ sí lọ́mí lẹ́mí tó máa wípọ́lá aláàrẹ́bì pẹ̀lú obìnrin kan aláàrẹ́bì ní kó wá wó pé sọ̀fíyá ni ìyàwó òun so eléyìí ibẹ̀ láti rẹ̀rì ipé èyàn lè wá bẹ̀yàwó nígbàtí èyàn bá wà ní ètìká nígbàtí so ìtìkáàfù yìí yóò wá láti títí tí ó fi di ìgbà tó rùn bá wọ̀ nígbà tí Ramadan bá parí tó wáyé pé 29 lódì ni tó rùn bá wọ̀ ìtìkáàfù parí tó wáyé pé 30 lódì ni tó rùn bá ti wọ́n rọ̀lẹ́ ìtìkáàfù parí so a ṣe wá síra wa lójú kòkòrò ká gbìyànjú gbogbo àwọn dáadáa tá àti rí ṣe bẹ́ẹ̀ lómi ń biṣẹ́ ni bẹ́ẹ̀ lómi nǹkan mìíràn ni òjò ráyè ni ẹnu mẹ́wàá gbẹ̀yìn ká gbìyànjú láti ṣe kíni láti farajìn fún ìjọsìn fún ọlọ́wọ́ bá àlékiọlá kágbìyànjú láti ṣẹ́ra wa mọ́nú mọ́sálásí láti máa jọ́sìn fún ọlọ́wọ́ bá àlékiọlá àwọn Allah subhanahu wa ta'ala mẹ́wàá gbẹ̀yìn bá ṣe ròyìn oore tí bẹ̀ẹ̀bẹ̀ tó yìí tó gbogbo kálùkù wa tí ń ṣe wá lójúlọ́yìn tí ń fa ọkàn wa pé á ah, kíyàn ráyè kó oore yìí gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà làwọn aládádálẹ̀ nú ẹ̀sìn àwọn oníbídíà àwọn náà tó dúró lápá kan láti dá àwọn àdádálẹ̀ oríṣiríṣi tí mẹ́wàá gbẹ̀yìn tá ń sọ yìí inú àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ sínú mẹ́wàá gbẹ̀yìn tá ń sọ yìí òun náà ni náfìlà tí wọ́n máa ń yàn níjọ́ jímọ̀ tó gbẹ̀yìn inú Ramadan àdádálẹ̀ ni tí ò lókọ méjì àdádálẹ̀ ni ogun àdádálẹ̀ sí ní anu ní àánú èsì gbéyàn lọ́nà obì kankan a ma gbéyàn lọ sínú ìyà lọ́wọ́ bá rí kẹlá ní tó bá jíjọ gbédà kìyàmá wọ́n dá àdádálẹ̀ lẹ́yìn ààlẹ́rẹ́rí kẹlátọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wá pé ní wọ́n pè ní sọ̀látù tekbir wọ́n ní ìrun táwọn kí òun náà ni ó pa gbogbo òun táwọn ò ti kí lódìdí ọdún kan rẹ̀ èsòdíwò kírun lódìdí ọdún kan àwọn ọ̀run tó ń pa èsòdíwò ń pàájẹ wọ́n ní gbogbo òun táwọn ò ti kírun ìrun níwà ṣe gíní oníwà pa ogun ẹ̀rẹ́ sọmọwà yẹn náfílà yìí wọ́n wà máa yẹn náfílà yẹn ẹ́ẹ̀rí pé yàtọ̀ sọ́nà táà máa gbà yẹn náfílà nígbà tí ẹ bá ń kí sọ̀látù lè kùtù àbí sọ̀látù lè fìsọ́ irú ọ̀nà tí wọ́n máa gbà yanu sábàrù kú ẹ wọ́n tún dìde padà wọ́n tún kéwú lọ wọ́n tún rùkú mi lẹ́ni ìdúró tó jẹ́ pé rùkú mẹ́rin ni ó ní yóò sì ní dédé ìforíkanlẹ̀ tí rákà méjì máa ní gbogbo àwọn nǹkan báyà dáadáa lẹ̀ ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀sìn ọlọ́wọ́ bá àlékiọlá nínú àwọn ìyá wa nínú àwọn bàbá wa wọ́n máa kàákún pé ah, àwọn tí olóore náà ni bẹ́ẹ̀ ni téèyàn bá pè ní ti olóore tí ó fi máa wá ládàlọ́dọ̀ ọlọ́wọ́ bá àlékiọlá agbọ́dọ̀ orí látọ̀dà anábì sallallahu alaihi wasallam ni alaihi wasallam ni anábì ó sáwájú wa débẹ̀ tó wáyé pé bá ń bẹ nú oore ni a nípa ojú àwọn sàábì anábì débẹ̀ níbo làwọn ti wá rí táwọn sàábì ò mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tàbí ìrò mọ́ jẹ́ bẹ́ẹ̀ táwọn ẹni ìrìnà ti kọjá ọjọ́jú wọn ò jẹ́ ìrùn náfìlà yìí tó ipá wà láwàá mà ìrùn náfìlà tá sọ ìrìsìn wọ́n ní jímọ̀ tí ń bọ̀ àwọn ìlúmí ó kì tí láàárọ̀ Eh, àwọn ẹlòmí òkú wọ́n ma kí ni títí láti gojú mọ́ fi tó àwọn ẹlòmí òkú lẹ́yìn jímà eh, wọ́n wá ní tàbá ti kára záàrì tán àsìkò rẹ̀ ti lọ wọ́n ti kó fáìlì rẹ̀ ńlẹ̀ níbo lẹ̀rí eléyìí náà wà gbogbo àwọn nǹkan báyìí nìsín àwọn nǹkan tí ò lẹ́rí mẹ́sìn wọ́n kàn fọ́ọ̀mù ẹ̀ wọ́n sì gbé kalẹ̀ fáwọn èèyàn látara pójú dúdú látara fáwọn èèyàn mọ̀kan látara pé àwọn èèyàn ní àkólé kan pé asáfẹ́ sí lọ́hùn eh, ẹwà àwọn ìyá àgbàlagbà nìsín ẹ mọ̀ rí wọn káàkiri táwọn èèyàn ti lọ lè ẹ̀ńsìlẹ́fù wọn ń jẹ àwọn alásàlátù káàkiri wọ́n mọ̀ jòkó bí nítorí pé wọn nímà nítorí pé wọ́n sì fẹ́ràn ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkíọ́lá wọ́n sáfẹ́rú jírí ọlọ́wọ́ bá àríkíọ́lá gbogbo ẹni tí bá ti wá ń polówó ẹ̀ pé àìwá wo jírí ọlọ́run ibẹ̀ náà ni wó ṣe gíní ibẹ̀ náà ni wó máa lọ àti ká má dákẹ́ sallallahu alaihi wasallam àti ká rí pa ànábì ṣe sáà bá ti rí ká lọ lè mọ̀ sí àdádálẹ̀ ni ọlọ́run bá lékẹ́ ọlẹ́ yìí ti gba àdádálẹ̀ ẹni ń sàdádálẹ̀ kẹtùn àwọn kí inú àwọn àdádálẹ̀ tí wọ́n tún dálẹ̀ nínú mẹ́wàá gbẹ̀yìn òun náà ni àrẹ̀sìfáàlù bí Laylatul Qadr òun náà ni ká sọ Laylatul Qadr ìdáyẹyẹ Laylatul Qadr ìdásọ yìí tààlá náà ní ká wáyìí èyí kí ni wọ́n sì ní ká máa ṣe mẹ́ èyí ó máa ṣe ìbádà ni àwọn kan ti wá sọ́dá ẹyẹ wọ́n ti máa tẹ káàdì nísìn Lailatul Qadri tiwa on 21 ni Lailatul Qadri tiwa on 23 ni tiwa on 27 ni tiwa on 25 ni tiwa on 29 ni Lailatul tá ànábì pèlẹ̀ yọ̀kan ànábì lóru ọjọ́ kan ni ló fi ní ká máa ṣe kíni ká máa ṣe wàhálà ká máa wà nígbà tí wọ́n wá pè tiẹ̀ ní 21 ẹ̀yìn ṣe tiẹ̀ ní ká mú ni àbí ká mú tẹni tó pè tiẹ̀ ní 25 ẹ̀yìn ibo láti èwo ní ká mú ni gbogbo ẹ̀ tó gbọ́n kálukú wá ṣe kíni wọ́n kálukú wá ha mara wọn lọ́wọ́ tó látara di eléyìí wọ́n máa wá torí

tó jẹ́ pé ẹ̀ẹ́kàn ṣe wàhálà tí gbogbo wàhálà tẹ́ ṣe yìí àmìlà tún náà tìbá ẹ ṣe wàhálà ẹ dààmú lérí kíni lérí asán tó jẹ́ pé tó bá jẹ́ ọ̀gbìn àti àmọ́ ẹ̀ nígbẹ̀sán kankan bẹ́ẹ̀ bóyẹ̀ ni pé ẹ̀tún lẹ́tọ̀ọ́ gẹ́ ọlọ́run ọba àlẹ́kẹ́ olóbi pé ta ló ǹjẹ́ ń bẹ́ ń lú àkọọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam pé ká ànábì máa ṣe kí ni ànábì àmà ti gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ ẹjá sọ́ra fún wọn ẹjá sọ́ra fún àwọn tó bá ti ń pè wá lọ́bẹ̀ ẹjẹ́ kó yé wọn ẹ̀yìn kọ́lá àmọ́ dọ́gbọ́n kọ́ wá ní àìsàn ah, èmi ò ní lọ àmọ́ nǹkan fowó sẹ́ńfìlòpù rẹ̀ mọ́ fowó sẹ́ńfìlòpù rẹ̀ sọ fún ipe nǹkan wọ̀nyí nǹkan ìwọ mọ́ bá ṣe táwọn èèyàn bá ń gbọ́ yé tán bá ń kò lẹ́yìn wọn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan nígbà tó bá kùn wọn tó kọ ara lé wọn tó bá padà yá wọ́n padà wá nǹkan mí ṣe nítorí ń tá àmọ̀mọ̀ àwọn oníbídíà ni wọ́n èé ṣe nǹkan tí ò bá tẹba ti náà bẹ̀rẹ̀ kíní kan ní ti ká àyàfẹ́gbọ́n ṣe kíní torí tọ́lọ́ ni tó bá ti rí kówò ma wá ń bẹ́ ẹ̀rì kan ma ṣe wọ́n ma mìrì sẹ́yìn díẹ̀ wọ́n ma mìrì sẹ́yìn díẹ̀ tí wọ́n bá ti rí èèyàn tí ó ma dáwó fún àwọn náà ó tukakò so nínú àwọn àdájálẹ̀ tí wọ́n tún ká tí wọ́n bá bí wá tó bá díjọ́ ògbídà kí a mọ̀ pé ń bolo ti lélẹ́yìn ta ló ní o tẹ́lẹ́yìn ta lè tọ́ka sáà nẹ́bì pé ah, ànẹ́bì tó ní a ṣe ní ta ni wọ́n tọ́ka sí tọ́bá nílẹ̀ ọ̀sọ̀látù rọ̀gá ìsọ̀látù tàkìfí eh, kàfàrà tọ́bá ta ló lágbára tí ó lè dúró tó bá díjọ́ ògbìdà kìámà tẹ́yìn wà tọ́ka sí pé ah, ẹ̀rì ló ní máa ṣe tẹ́ni ló sì dúró pé ìmìnà mú ní ó máa ṣe kò sẹ́ni tó lágbára bẹ́ẹ̀ àfànẹ́bì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba àlejò lánàá síwá òun náà látò lẹ́yìn rẹ̀ tó bá díjọ́ ògbìdà kìámà látara àdí eléyìí ẹja sọ́ra fún gbogbo àwọn àdádálẹ̀ ẹja sọ́ra fún gbogbo àwọn ẹbọ gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ọba àlejò láti òfin hàn nẹ́bì kan sí wa táwọn èèyàn mú wá sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò yé léèyàn kún ní nǹkan kan ju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 وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله